nígbà tí àrùn ti pè wọ́n ní oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé ìjọ tọ́ káwọn lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àwọn onífisọ̀rọ̀ lásìkò ìgbà tí kútùbà tó bá lọ́lọ́ àmọ́ káwọn máa tẹ̀. alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lábẹ́ òfin àlọ́ àwọn nígbà tí wọ́n máa ń tọ́ ọkọ̀ tó bá lọ ìgbàláyò sí fẹ́nikẹ́ni láti sọ̀rọ̀ àbí láti tẹ̀ kankan kò sí ìgbàláyò fẹ́nikẹ́ni láti sọ̀rọ̀ tàbí láti tẹ̀ kankan nítorí pé olúwa ẹlẹ́dàá kò fi ọkàn méjì sínú báyìí yẹn kò sí wọ́n ti ṣe máa bá kó bá lọ tí wọ́n máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tó fọpọlọ sí nǹkan kan bọ̀ sọ. máa dà àlùwọ́ ọ̀hún lirajulin min qalbayni fi jawfihi ọwọ́ àwọn kò fi ọkàn méjì sínú báyìí yẹn kárí sílẹ̀ ìbáyé wa ọ̀la yẹn ló jẹ́ lórí rẹ̀ kò tẹ́tí bọ́ kótó bá kó tó gbọ́dọ̀ sí nǹkan ká tó kọ́ máa tẹ́tí bọ́ kótó bá náà. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. zero eight zero two four four eight one four four one nọ́mbà kejì tí a máa pèsè ó ní plus two three four seven zero three four seven four four three nine three plus two three four seven zero three four nine. ẹ bá jìnà sẹ́lẹ̀ tó yan àbí ká bá apá orúkọ yẹn àti ìbítẹ́ tuntun wà ní kùsùtẹ̀lá wà kùsùtẹ̀lá wà. na ìbẹ̀rẹ̀ yín o. Ìjọba àti wọn àgbà tó wà sí Dr. Sharafdi tó wà sàdúgbò dáadáa fún ọdún yìí ní pé ìjọ tó lọ sí church ilé ìjọsìn àwọn kìtẹ́nì ẹgbẹ́ àwọn kí ni ojú ìrìn àwọn òfin ìjọba. wọ́n kọ́ àti ìbàdàn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀. nà ẹni tó jẹ́ mùsùlùmí tí ọjọ́ sí church ẹjọ́ ojú ìrìn àwọn jẹ́ mùsùlùmí tó lọ bá wọn ṣe bí a mọ̀ sí ìyàwó àmọ́sẹ̀ kankan nínú church. alhamdulilayi mùsùlùmí tó lọ sí ilé ìjọsìn àwọn tí kì í ṣe mùsùlùmí láti lọ bá ẹnìkan kópa nínú àjọyọ̀ eléyìí tó ṣe pé ní ààyè ìjọsìn àwọn tí ń ṣe mùsùlùmí wọn ti ń ṣe nǹkan tó ṣe ọ̀dà ṣùgbọ́n kò bóró bí ìtẹni tó lọ sí ṣọ́ọ̀ṣì tó lọ ń lọ ṣàdúà ẹni tó lọ síbẹ̀ tó lọ ń lọ ṣàdúà ó ti kó nínú Islam àfi kó tó padà sínú Islam padà àmọ́ wọ́n kó wọ́n ṣègbéyàwó lọ́wọ́ lọ síbẹ̀ láti lọ bá ẹnìkan kópa nínú àjọyọ̀ tó dé bá ẹni tó jọ́rẹ̀ rẹ̀ ó burú ṣùgbọ́n kò tó ti ẹni tó ṣe wípé òun lọ ọbẹ̀ láti lọ fẹ̀sìn. Zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. Nọ́mbà kejì tí a máa pèsè ní àkókò yìí ni plus two three four seven zero three four seven four four three nine three plus two three four seven zero three four seven four four three nine three àwọn nọ́mbà yẹn ni a máa pè sí láti lè béèrè béèrè kan àbí kejì náà ẹ ti wà lórí ètò náà orúkọ yẹn àṣẹ ìtẹ́ sí ìtẹ́ o. Ilé orúkọ yín, ilé orúkọ yín, ilé orúkọ yín o. ẹnì nǹkan tó tẹ̀. zero eight zero two four four eight. ọ̀pọ̀ ọkọ̀ mọ́. zero eight zero two four four eight one four four one. plus two وعليكم السلام ورحمة الله وبركاته ojú òpó yẹn kò jáde zero eight zero two four four eight one four four one. ẹjọ́ a máa try nọ́mbà ìkejì yìí wọ́n ní plus two three four seven zero three four seven four four three nine three ẹjọ́ àgbọ̀ lẹ́ẹ̀kan sí zero seven zero three four seven four four three nine three òun ni nọ́mbà tí a máa pè sí zero eight zero two four four eight one four four one nọ́mbà kejì ni zero seven zero three four seven four four three nine three. Naam. Àwọn nọ́mbà tí yá máa pèsè òun ni zero zero two four four eight one four four one. Nọ́mbà kejì ni zero seven zero three four seven four four three nine three. Naam. Assalamu alaikum. Nínú bẹ̀rẹ̀ tó fún wa bí. Wọ́n ní àwọn máa ń wọ hijab yẹn aṣọ gbàgbẹ̀rẹ̀ táwọn ń gbèlè gbélé aṣọ sọ wa. Àmọ́ ọ̀ṣọ́ máa ń bẹ lára èyí táwọn pè ní jẹ́ ìbábu táwọn wọ̀ yẹn náà. ló ṣẹlẹ̀ ilẹ̀kọ̀ àti obìnrin wọ̀ gbọ́dọ̀ jẹ́ eléyìí tó ṣe pé rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ hijab ìní nǹkan tó ṣe wọ̀ tó ṣe pé wọ́n dára sí nítorí pé àrà tí wọ́n dá sí wọn ó hijab hijab òun náà lọ́sọ tó ọwọ́ tó gbélé ọmọ bá hàn láti wá pé tí wọ́n wọ̀ tó ti pé wọ́n tún tàbí ṣùgbọ́n pé lẹ́yìn kan ni wọ́n pè ní jẹ́ aṣọ tó ti pé wọ́n dára sí fi gbọ́sọ̀ ni kò sì jẹ́ aṣọ fún nítorí pé tó fún kò gbé nǹkan torí tó bá ti jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó rọrùn fún ni láti rí awọ ránṣẹ́ gbára rẹ̀ eléyìí ò bọ̀ kankan torí ìdí eléyìí kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ eléyìí tó ṣe wípé irú awọ rẹ̀ náà láṣọ àwọn ọkùnrin lọ́nà tó ṣe pé tó bá yọ wọ́n lè máa wò pé àbọ̀kùnrin yan tó a gbọ́dọ̀ bẹ̀rù Allah nǹkan pè ní hijab aṣọ tó fẹ́ fi gbọ́sọ̀ rẹ̀ pamọ́ ni. gbogbo gerọ́ gbogbo ọmọ fẹ́ kí wọ́n dá mi mọ̀ gbogbo ẹ̀ padà kó bọ̀ ni òfin Allah omi pé tó bá jáde nílé rẹ gbé ọ̀ṣọ́ rẹ pamọ́ eléyìí kò sọ́dá lóko kò sì sọ́dá láìlájú nítorí pé wájú ta ló ti fẹ́ múra rẹ kúrò nípò àròkò wájú ta ló ti fẹ́ múra rẹ kúrò nípò aláìlájú ebe èèyàn ẹgbẹ́ rẹ náà ni kí ló ní tó fún kò lálùjẹ́ náà bẹ́ẹ̀ ni kò níná tó lè fi dẹ́rù bọ̀ torí ìdílé ká bẹ̀rù Allah ká ṣe nítorí wàá fi pa wá láṣẹ. zero eight zero two four four eight one four four one naam. waaleykum salaam wa rahmatullahi wa barakatuh. ìjọba agbọn òkè. a ti yọ ni o. ìbéèrè yín o. ìbéèrè wa ni pé ibi lákà àti àbátọ̀ pé káàdì àlọ́ agbọ́wọ́ pé bẹ́ẹ̀ àbí àti tẹ̀sán láti lọ́wọ́ sókè àti máa lọ sábà lọ fún kíkalẹ̀ nínú lẹ́ta lọ́wọ́ tó dáhùn. ẹ gbọ́wọ́ sókè nígbà tẹ́ ẹ máa ti ń gborí sókè láti rúkọ́ ọ tẹ́ ẹ máa ti sẹ́ni Allahu liman hamida ẹ ti gbọ́wọ́ sókè ṣùgbọ́n èèyàn ní gbọ́wọ́ sókè tẹ́ ẹ máa lọ forí kalẹ̀ kò sí nínú nǹkan tó wá nínú hadith Abdullahi bin Umar radiyallahu anhuma pé ká gbọ́wọ́ sókè ńgbà tá a bá forí kalẹ̀ ó lóun rí pánàbí sallallahu alaihi wasallam máa ń gbọ́ sókè láyè mẹ́rin nínú sọ́lá nígbà tó bá bẹ̀rẹ̀ sọ́lá tó ṣe takbiratul ihram àtìgbà tí ó bá rúkú ó máa ń gbọ́wọ́ sókè ìgbà tó bá ń gbórí sókè láti rúkú ó tún máa ń gbọ́wọ́ sókè ìgbà tó bá dìde lọ sí rákẹ́lẹ́ kẹta yóò tún gbọ́wọ́ sókè ó sì Allahu akbar àwọn ààyè mẹ́rin tánàbí ti máa ń gbọ́wọ́ sókè péré nìyẹn eléyìí tó wá nínú hadith Malik ibn Huwayrith radiyallahu anhu ó ní òun rí fánàbì sallallahu alaihi wasallam máa gbọ́wọ́ sókè nínú sọ̀láàtì rẹ̀ fi kulli khafdin wa raf' ní gbogbo ibi tó bá ti gbórí lọ sílẹ̀ àti ibi tó bá ti gbórí sókè. eléyìí wọn ta fún tí wọn nu hadith abdullahi bin umar eléyìí máa mú bukhari àti muslim gbé jáde. apá kan nínú àwọn olùmọ̀ọ́ ní hadith malik ibn al-huwairi hadith kan ní tó jẹ́ ṣáàlì àdéhùn tá à ní fi ṣiṣẹ́ ni torí pọ́ tako tó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ. nígbà táwọn míì kan sọ pé ziyadẹ tó sẹ́kọ̀ àlékún ló wá nínú rẹ̀ látọ̀dọ̀ ẹni tó ṣe gba ọ̀rọ̀ rẹ̀ wọlé eléyìí tí a kì í kọ̀ láti gbaru rẹ̀ ṣùgbọ́n ìta mú ni pé àyè mẹ́rin péré láti máa gbọ́wọ́ sókè. Naam. Naam zero eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatulah wa barakatu orúkọ ayé àti ìdá tí ti ní pé ẹ̀rọ ìpínlẹ̀ ti ní kí ẹ kí wà ṣùgbọ́n àti ẹgbẹ́ kí ẹ kí wọ́n kí ẹ àṣà tí òun ó fi yọgbọ́n wáyé wọn sábà sí. نعم ṣé kí lẹ́gbẹ́ ṣé kí lẹ́gbẹ́ kí lẹ́gbẹ́ bẹ́tẹ̀ ń bá jókòó. ìgbà tó òun bá gbéra sókè ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó òun kọ́kọ́ yọ. ẹ bá dìde láti ṣe rákà méjì eléyìí ta ẹ pé ó ní í ṣe pẹ̀lú pé ẹ jókòó láì bí tẹ ti ṣàṣùbà ẹ dìde kó ń bẹ tẹ fi wá ṣe méjì kò sí nǹkan tó burú tó bá ṣe bẹ́ẹ̀ Allah azza wa jalla yóò tẹ̀tẹ̀ ara rákà méjì yẹn san yín lẹ́sàn-án sọ láti méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní ti èyí tó ní í ṣe pẹ̀lú pọ́ùn ti yọ àti èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀bọ̀hà zero eight zero two four four eight one four four one nọ́mbà kejì ni zero seven zero three four seven four four three nine three zero seven zero three four seven four four three nine three àwọn yẹn ni nọ́mbà tí a máa pè sí láti béèrè ìbéèrè nípa ẹ̀sìn wa zero eight zero two four four eight one four four one plus two three four seven zero three four seven four four three nine three plus two three four seven zero three four seven four four three nine three. naam ẹ sì má gbàgbé pé àwọn tíra yìí tí àwọn olùmọ̀ wa tán bá wa ṣe láti pé tá ń kò tó gbé bí ṣe gbé a tún máa kà á ṣọ̀kan ó fi máa balẹ̀ lórí nípa ń gbọ́ láti máa tẹ̀sí dáadáa ó wà lọ́lọ́kan wa èdè abínibí wa èdè ìyá wa ìpìlẹ̀ pé ní Al-Madina Center bí ìlú ta'ala àti gbogbo ibikíbi tí a bá wà a lè rí rà lẹ́yìn tó yọ pé a kàn sí àwọn tí wọ́n wà ní ìdí ètò náà. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ìdájí pẹ̀. Orúkọ mi láti bọ̀. Láti bọ̀ Wàlúfà. Ìbẹ̀rẹ̀ yẹn. Bí ẹ bá gbọ́n òkè dáadáa jọ. àwọn orúkọ tí a máa sọ gẹ́gẹ́ bí Naam. Ẹ̀sùn àlọ́wọ́ ètò orúkọ ayé àti ìgbẹ́sìn tó. Àlékún sálà àwọn àṣàtúlọ̀ àwọ̀ká tó orúkọ ayé àti ìgbẹ́sìn tó. Náà ìgbẹ́rẹ̀ yàn. Ìgbẹ́rẹ̀ yàn pé ọ̀dọ̀ ọmọ lọ sí lọ́ọ̀tì kan wọ́n wá sálámà tí wọ́n sálámà ní ìṣẹ́ sálámà wọ́n sálámà sí àwọn àgbọ̀n bá ti sálámà tí wọ́n bá ti sálámà àgbọ̀n ní sálámà àwọn àlejò ara àwọn kápọ́ọ̀tì so tí wọ́n bá ti sálámà wọ́n ti kọjú sí ẹlẹ́sìn ìjọba ara bá ti jọba ni so wọ́n wá sílé kọ̀ọ̀kan báyìí ṣe é tọ́jú náà. alhamdulilayi ṣe bẹ́ẹ̀ a rí i pé apá kan nínú àwọn fọkànlá òṣèṣẹ́ rí yẹn. wọn ní ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìta àwọn olùmọ̀ tó pọ̀ jù sọ ni pé ẹ gbọ́dọ̀ sálámà ó dìgbà tí ìmáàmù bá parí sí sálámà méjèèjì àlàfo mélòó ní bẹ láàrin sálámà méjèèjì tó fi pẹ́ pé ká dúró de kọ́ sálámà méjèèjì káwọ́ tó sálámà torí pẹ̀lú yìí á dúró tí ìmáàmù fi parí sálámà méjèèjì wọ́n pàdé lọ tó bá wọ ọ̀rọ̀ kan tó wá lọ́tọ̀dọ̀ ìmáàmù Ahmad rahimahullah sani sálámà méjèèjì bẹ́ẹ̀ yọ kànú sálámà méjèèjì bí ẹyọ kan ni orúkọ àwọn bá tó ṣe kejì ká tó gbà pé ìmáàmù sálámà tó fẹ́ kó ṣe pé ìtọ́pọ̀ jù nínú àwọn olùmọ́ni tó bá ti ṣẹyọ kan ó ti tó láti parí sọ̀dá ṣùgbọ́n gbogbo wọn náà wọ́n sọ wípé ètò dáa wọn náà ní pé tó máa tó ṣe sálámà méjèèjì fún ìmáàmù tó bá ṣe méjì ìgbà náà nípa wo tó sálámà. ẹ tó wà lórí ètò orúkọ náà ti fi tẹ́sí pẹ̀lú. àìbẹ̀rẹ̀ yàn. Naam. Ó yá ó yá ó yá. Ẹ̀kọ́ àtàdámà náà ni. Ṣé Sálámà gbọ́dọ̀ tó létí? Bá a bá parí ìran ni afẹ́yọ̀kan sí Sálámà orí. Kọ́sálámà méjì, ọ̀nà lè jí ọ̀nà lè tó dọ́gba jù nítorí pé gbàwà tó pọ̀ jù méjì iná lọ tọ́ka sí kánàbí sallallahu alaihi wasallam máa sí ìgbà wa tó tọ́ka sí sálámà ẹ̀yọ̀ kan òun náà àpàdà rí kó fẹsẹ̀ rìnlẹ̀ ṣùgbọ́n òfin ṣẹ̀rí àsọ pé wọ́n máa ní ẹsẹ̀ nǹkan kan tẹ́rì ni wa tó sọ pé ẹsẹ̀ nǹkan yẹn pẹ̀lú gbólóǹtọ́ pọ̀ ju tàlákọ̀kọ̀ lọ tí méjèèjì sì fẹsẹ̀ rìnlẹ̀ eléyìí tó ní kẹ́ ẹ ṣe èyí tí gbólóhùn rẹ̀ pọ̀ jù òun lèyí tó ṣe pa fún lọ́la jù ìyá ẹ̀ máa sálámà méjì ẹ bá ti parí sọ́lá ẹ sálámà sàpọ̀tù assalamu alaikum wa rahmatullah ẹ sì sálámà sàpọ̀sì assalamu alaikum wa rahmatullah kọ́lá kó ṣe pé ẹ̀yin nìkan lè ṣe sọ́lá torí pé àwọn mọ̀lẹ́kà ń bẹ pẹ̀lú yín sí sálámà tẹ̀ ń sálámà ẹ ti ṣe kárí àwọn náà. جزاكم الله خيرا وأحسن الله إليكم 08024481441 08024481441 07034744393 07034744393 08024481441 يعني نمبر تي أما كويتي لو يتوي يتوى منار السبيل nọ́mbà kejì ní zero seven zero three four seven four four three nine three. Naam zero eight zero two four four eight one four four one plus two three four seven zero ìyẹn tá a bá ń pè ní ibi gbogbo lágbàáyé ní òde Nàìjíríà ẹ̀dá máa pè ní pẹ̀lú plus two three four seven zero three four seven four four three nine three. plus two three four Our number nine three. Àwọn nọ́mbà yìí ni ká gbìyànjú láti máa pè sí láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tàbí kejì ní ọwọ́ wa. zero eight zero two four four eight one four four one plus two three four seven zero three four four three nine three naam. Wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. Orúkọ láti Lagos State. Ìbéèrè yan. Mo tó béèrè ìdìbò tí ìjọba àjọsọ nípa ìrìn ojúmọ̀ tó sọ fún wa pé ó sọ fún ọ̀jọ̀mọ́ nínú ọ̀tún yọ. Gbogbo bí ọba gba tí wọ́n bá ìrìn àgbẹ̀yìn lẹ́yìn ìmọ̀ọ̀mù. Ìlọ̀gbọ́n lẹ́yìn náà iná bá lẹ́yìn imam. Okay. bóyá imam ti dìbò lórí sẹ́kọ̀ọ́ raka. Lójúmọ̀ ìlójúmọ̀. Ṣé kí ìbánu rẹ̀ kó ń kọ̀ máa mú raka méjì kó máa bẹ̀ kọ̀ bílẹ̀? Àti kọba àgbéyìn kọba àṣàlàyé bóyá ó ní ọ̀nà àti àtọ̀fara mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn àdéjọ́ yẹn láti ní ìṣiṣẹ́ kọ́ òkú lẹ́yìn náà. Ṣé máa gbọ́ yín? Alhamdulillah ẹni tó bá jẹ́ pé ọgbẹ́ imam lọ́jọ́ jùmọ̀ ní rákà ẹlẹ́ẹ̀kejì ní rúkúrò rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ pé nípa ti bá sọ̀rọ̀ àti jùmọ̀ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní man adraka rak'atan min as-salati faqad adraka as-salah ẹnikẹ́ni tó bá báraka kan nù sọ̀rọ̀ ó ti bá sọ̀rọ̀ àti àyè sí ìbáraka àfi pẹ̀lú bíbá rúkúrò. torí rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti bá ìmáàmù ní rògbò rákà kejì ó ti bá rákà kan eléyìí tó túmọ̀ sí pé yóò fi rákà kan kún lẹ́yìn ìgbà tí ìmáàmù bá sálámà torí pọ́ bá sọ̀rọ̀ àti ṣùgbọ́n tó ṣe pé ńgbà tó dé ó dé sígbà tí ìmáàmù ti parí rògbò rákà kejì ni bí ká pé ìmáàmù ti nàró kúrò ní rògbò ní ti wà ní forí àbí ìjókòó tó wà lórí láàrin ìforíkalẹ̀ méjèèjì ló tó dé àbí ìmáàmù ṣe tẹ̀síọ́hùdì lọ́wọ́ ọ̀ọ́bá sọ̀dá tìlùjọ́mọ́ ọ̀ọ́bá sọ̀dá tìlùjọ́mọ́ tọ́lá nígbà tó bá dé níbẹ̀ yẹn ọ́ wọ sọ̀dá ti pẹ̀lú àníyàn pọ̀ fẹ́ ṣe sọ̀dá tó bọ̀rọ̀ tí ìmáàmù bá ti wá sálámà ó dìde ó ṣe sọ̀dá tó bọ̀rọ̀ ẹ̀ ní ni pé ìwọ ò ní tún Ọma máa bá sọ rẹ lọ ní pẹrẹwu lẹ́yìn ìgbà tí ìmáàmù bá sálámà láì jẹ́ kó tún kọ́ ọmọ sí. kò sẹ́ni kankan náà fuqaha tó sọ pé tó o bá ti bá rúkú rákà kejì yẹn rákà méjì ló mú wa torí pé ọ̀nà èwo lọ bá ti máa nípa ẹ̀sìn ẹ gbọ́dọ̀ máa parẹ́ wọ́n ṣe àwọn èèyàn lọ́nà ẹ̀sìn rí báyìí nǹkan tó lu ẹlẹ́dàá fi ránṣẹ́ tí ń bẹ lábẹ́ ẹ̀ṣọ́ àti ààbò ni àwọn ẹni tó bá ẹni tí ọba máa ń pa rẹ̀ kò dín nǹkan kan kù nínú àpọ́nlé rẹ̀ pé kò gbé ẹnu ẹ lọ́wọ́ má ba ìsìn jẹ́ náà. náà ẹ ti wà lórí ètò àgbọ̀yìn zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one nọ́mbà kejì tí a máa pèsè oní plus two three four seven zero three four seven four four three nine three plus two three four seven zero three four seven four four three nine three zero seven zero three four four seven four four three nine three. Naam, Ahsan Laileikum. Nípa Asọ́láàt, wọ́n ní àwọn ń ṣe Sọ́láàt, àwọn wà á má pàtó pé Ákàmílò làwọn ti ẹnì kò lè sọ pé ìmọ̀ pàtó pé rákà mi lòun ti ṣe pé bóyá pé alákọ̀ọ́kọ́ lòun abẹ́lẹ̀ kejì ẹlẹ́kẹta lòun abẹ́lẹ̀ karùn-ún tọ́ bóyá lòun abẹ́lẹ̀ karùn-ún yóò máa sórí pé lòun ti ń dẹ́lẹ̀ karùn-ún jókòó lẹ́ẹ̀kan àbí ká sì gbé sórí rákà mẹ́ta ètò ń túmọ̀ sí pé ò tí ì parí sọ̀dá á gbé sórí rákà mẹ́ta nígbà tó bá parí rákà ẹlẹ́kẹta tán ọwọ́ amú rákà ẹlẹ́kẹrin wa bí sọ̀dá tó bọ̀họ̀ sọ̀dá tó lọ́sùn àbí sọ̀dá tó lọ́sà àmọ́ tó bá yẹ pé ọba dá ọ lójú wípé sọ̀dá ti ti parí ọ ṣàfikún kankan mọ́ ẹni tí wọ́n ń ṣe iyèméjì báwọn tó bá ti ṣàtúnṣe sọ̀dá tirẹ̀ tọ́ tó wá fi èyí tó kù kàn yóò forí kalẹ̀ ṣáájú kó tó sálámà lẹ́yìn ìgbà tó bá ṣe tẹ̀sán àbójú tán. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one nọ́mbà kejì tí wọn máa pèsè ní plus two three four seven zero three four seven four four three nine three plus two three four nine. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته ẹjẹ ẹjẹ bá a parí نعم. ní ẹjọ náà láti bọ́ àtikọ̀ orúkọ yín náà ìbẹ̀rẹ̀ yín ẹni tí ń kèrè lọ́wọ́ tàwa ti kábàrà fún ọ̀tọ̀wà wà lórí ètò ọgbẹ̀rẹ̀ yóò sì ṣe ọ̀tọ̀ ìlọ̀tọ̀ ìlọ̀tọ̀ ìlọ̀tọ̀ ìlọ̀tọ̀ ìlọ̀tọ̀ ìlọ̀tọ̀ ìlọ̀tọ̀ ẹnikẹ́ni tó bá ń ṣe sọ̀dá kó máa wò yín wọ̀n ẹnikẹ́ni tó bá wò yín wọ̀n nínú sọ̀dá tirẹ̀ ó ti ṣe ń ta kórìíra nínú sọ̀dá lópin ìgbà tí kò bá ti gbé àyà rẹ̀ kúrò ní àlùkìbìlà ẹni tó bá wá wò yín wọ̀n débi kó wẹ̀yìn àyà rẹ̀ kúrò lálùkìbìlà sọ̀dá tirẹ̀ bàjẹ́. zero eight zero two four four eight one four four one. zero eight zero two four four eight one four four one plus two three four seven zero three four seven four four three nine three plus two three four seven zero three four seven four four three nine three. Àwọn tábà ń pè láti ìlú òkèèrè ni ọ̀ plus two three four seven zero three four seven four four three nine three. Now zero eight zero two four four eight one four four one plus two three four.

Wàlékún sẹ́lá wọn fún ìtòlá ọ̀wọ̀ kan tó orúkọ yẹn àti ìta sí ìtọ̀. Ní ọgbà orúkọ yẹn àkàrà tó wọ̀ ọ́. Sà, àgbẹ̀sà tí èèyàn ní bí ìyá. Kí láì pọ̀ orúkọ yẹn àti ìta sí ìtọ̀ ẹ̀jọ̀? Mr. Awásídé láti Mọ́sífà. Náà, láàrin ara. Wọ́n á Ìgbò. Báyìí. subhanallah network yẹn ń break. ọ̀rẹ́ tẹ bá sún síwájú bí tẹwà díẹ̀ agbọ́yìn dáadáa. naam. ok sà á sì bẹ́ẹ̀. á sì bẹ́ẹ̀ naam. mo ní pẹ̀lú èyí méjì bára wọn jà. naam. a sì ń la òkè fi ègbó ara bú ẹyọ kan. láti kejì ó wà fún léṣe padà bó bàbá àyà rẹ̀. àwọn ń dọ̀lẹ́ fún lóòrè bó bàbá ti yára pé bàbá àtàrà ẹ̀gbọ́ wọn ní ẹsẹ̀ tó bàbá yẹn náà wọ́n pẹ̀sán èkúté ní ẹ̀fì náà. alhamdulilayi ọpẹ́ ni pé lọ́gbẹ́ nǹkan tó sùn sọ àǹtọ̀ sí kọ́ wa ó kọ́ wa pé mùsùlùmí ìbò ìbò mùsùlùmí ìṣẹ́pẹ̀ mùsùlùmí ìṣọ̀ṣọ̀kùsọ̀ torí pé mùsùlùmí ìṣẹ̀lẹ̀ ni wọ́n gbogbo wa ni kí ẹ máa ń pákó ẹ máa fọ ẹnu yín ẹnu ọ̀rùn lè bún ẹnu ọ̀rùn lè yàn ṣẹ́pẹ̀ gbogbo ilé pẹ̀ ayé gbogbo ilé ìgbó ayé òkè sarapẹnu rẹ rùn bẹ́ẹ̀ àwọn tí ń bọ́ sọ̀rọ̀ òṣùtọ̀ fún kò jẹ́ kó ọmọ pẹ́nu rẹ rùn òórùn ẹnu rè bù mùsùlùmí sì gbọ́dọ̀ ṣọ́ra sọkụsọ níbi sọkúsọ ìwékòwé èébú ń sọ àléébù tó wà lára rẹ̀ òfin rẹ má lára ààyè eléyìí ń ó yẹ ma máa bóyàn irú ìbú tí ẹni àkọ́kọ́ kọ́kọ́ bò èébú ara ni àléébù kan tó wà lára rẹ̀ ó fi bò kò yẹ kó bù bẹ́ẹ̀ náà ni òun náà tó wá pẹ̀lú kó bú bàbá rẹ̀ tara lẹni tó ara pẹ̀lú ta ti fẹ́ nítorí súnà fi hàn ni pé ẹnìkan gbọ́dọ̀ máa bú bàbá rẹ̀ àwọn ni báwo lèèyàn máa Ànábì sallallahu alaihi wasallam ni ọ̀rọ̀ ọ̀run ọ̀nà téèyàn máa gbà bú bàbá rẹ̀ tí máa fi bú ìyá rẹ̀ oníkó bú bàbá ẹlòmíì àti wọn bá bú bàbá ẹlòmíì onítàn wà bú bàbá tìyà tiẹ̀ sàn èèyàn bàbá rẹ̀ nìkan ni wọ́n bú òun fún ọ ní èsì pẹ̀lú kó bú bàbá tìyà rẹ̀ ìwà burúkú náà ni ọ àti talákọ̀ọ́kọ́ àti tẹlẹ̀kejì ṣùgbọ́n mọ̀ ìyá ọmọ òsè ti kókùn mọ́ abáyẹ tó bá ti bú bàbá ń bàbá ó fi yọ pé bàbá rẹ̀ ò ju lọ kìí ṣe ń tọ́ da níṣẹ́ lọ́yọ̀ pé ní tí wọ́n bú bàbá rẹ̀ ó ṣe sùúrù kọ̀ fọwọ́ ni kó fi ìjà sílẹ̀ kó wọ́n jẹ́ni tí ó ní ládá lọ́dọ̀ Allah bẹ́ẹ̀ náà lẹni tó gbìyàn lè wọ ara ní tí ọ̀dà ló ṣe ó wá burú jùlọ ẹni tó bú bàbá àtìyá rẹ̀ ta ló ṣe ọ̀dà ló ń bú torí àbòtí ni gbogbo eléyìí ó sì máa pé tí bàbá ti dé ọ̀pọ̀lọpọ̀ orí wọn ẹ pé má àmì pórí ò nù ọmọ ní ń bọ ọjà ọmọ ló gbọ́ ọ léèbú tó dùn kí wàá ló dé tó ń bú bàbá àtìyá rẹ̀ ìmọ̀ abú bàbá àtìyá rẹ̀ ó túmọ̀ sí pé bàbá àtìyá tiẹ̀ pọ̀ jọ ọ́ lójú ẹni tó bá kọ́kọ́ bú òbí ẹlòmíì àpẹẹrẹ ni pé bàbá tiẹ̀ kọ̀ jọ lójú ìyá rẹ̀ kọ̀ jọ lójú nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ lọ fẹ́ pè fún kí ẹni tẹ́ ń jọ ń jọ bú bàbá rẹ̀ báyìí ìwọ lọ fẹ́ pè fún pé kí wọ́n bú màmá rẹ̀ báyìí ẹ sì rí i pé lọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ yìí bá rí báwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ láwùjọ wa ẹ̀rí pé tọ́rọ̀ bá ti tọ́rọ̀ ká ìyá ẹ̀ ìyá ẹ̀ báwo ó túmọ̀ sí pọ̀ káyà tiẹ̀ kùn torí gbogbo ẹni tó bá ti bú ìyá tiẹ̀ náà bu ọ yóò bu ìyá tiẹ̀ náà ránṣẹ́ àwọn ìyá wa dẹni àbùkù láwùjọ wa ìyá tó ṣe kó ṣe wàhálà orí pọ́njú pẹ̀lú pé ó ru oyún rẹ ká ó rí kú lọ́jọ́ tí ó bí ọ òmí ìgan bá bẹ́ẹ̀ kú tí àwọn ìyá náà lọ́ọ́ ayẹ ká máa wá jẹ́ pé àwọn ò léèbú méjì ká búra jù yẹ lọ àbí kó ọmọ kí wọ́n bá kíní kan bá bá ẹ àpẹẹrẹ táwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni bàbá tí wọ́n jọ wọ́n lójú màmá wọn jọ wọ́n lójú ẹni tí ìwọ kọ́kọ́ bú bá wọn ó rí pé náà fi yọ pé bàbá tó náà jọ ń lójú òun náà bùtì ẹ tó àpẹẹrẹ ni káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tí àwọn máa ń lọ ọ̀pọ̀lọpọ̀ ìwé ni wọ́n ń kọ́ kéwù ni wọ́n ń kọ́ kì í ṣe pé ẹ̀kọ́ béèyàn ó ti ṣe jẹ́ ọmọlúàbí ni wọ́n fi ń kọ́ wọn ẹ̀ríkọ́ ẹni tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ náà láwọn iléèwé náà bóun ló ti máa bú wa nù. nígbà tí olùkọ́ ń ṣàlàyé ẹ̀kọ́ tọmọ kan ti àǹsẹ̀ ti tiẹ̀ olùkọ́ wa fẹ́ bá wí màtọ́ wa súnmọ́ yẹ ẹ dákun kí fi lé e lọ́wọ́ ó ti fi lé e lọ́wọ́ pé ẹ ń bá láwùjọ tiwa o àní nǹkan méjì àfi gbìyànjú ká lọ iléèwé lásán ni ọ̀pọ̀lọpọ̀ ilé kí ó lásán ni wọn ò ìdí inú ẹlòmíràn máa sọ pé òun graduate graduate rọ kò lẹ́kọ̀ọ́ kọ́bọ̀ kò lẹ́kọ̀ọ́ kọ́bọ̀ ọ̀rọ̀ burúkú náà máa jáde lẹ́nu ẹ̀ èébú lọ́pọ̀ lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ àlùfàṣà lọ́pọ̀ lẹ́nu ẹ̀ kí wàá ní ẹ̀kọ́ tó kọ́ wọ́n sọ pé mo lọ léèwé wọ́n sọ pé mo lọ lé ẹ̀kọ́ nítorí pé ìwé lọ́lọ́kọ́ ọ̀n sọ òyìnbó lásán lẹ́nu ọ̀gbọ́ngbọ́n kankan torí délé ẹ jẹ́ ká sọ́ra ká máa sọ́wọ́ àwò tó bá pèèyàn lọ́mọlúwàbí gan ojú ọ̀mà tí báwo wà ní tó bá lọ́mọ àtàn lágbájá torí ìdílé èébú ó pọ̀ nínú ìṣesí àwọn èèyàn wa gbogbo ọ̀rọ̀ tí ó tọrọ èébú ni àwọn èébú kàǹsù kàǹsù jẹ́ pé ẹ̀rú ọ̀bẹ tó bá gbọ́ngbà àkọ́kọ́ pé ah èébú ṣe tó báyìí tó bóyá láti lé àwọn bàbá kan gbìyànjú láti kọ́ wọn àwọn màmá kan gbìyànjú láti kọ́ wọn ṣùgbọ́n wọ́n wò pé wọn ò gbọ́n tó kò jẹ́ kí wọ́n lè tẹ̀ lọ́rọ̀ àwọn bàbá àti màmá wọn àwùjọ ń bàjẹ́ àwùjọ ń bàjẹ́ ẹni tí ó bá wù àwùjọ àwa Yorùbá rí tó bá wá bẹ̀ ńgbà àkọ́kọ́ bí ọmọ Yorùbá tá a bí sí dálẹ̀ tó bá wá wá nígbà àkọ́kọ́ wọ́n mọ̀ yà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé ah bó làwọn èèyàn ṣe ṣe báyìí lé ah ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura kí ni a ní ta fẹ́ tà fẹ́ni tí ń bọ̀ láti dálẹ̀ tá a bá ti níwà dáadáa fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú rẹ̀ lọ́kọ̀ pọ̀ lẹ́nu àgbàlagbà gan kọ̀ lẹ́kọ̀ọ́ bóòlù àti sọ̀rọ̀ èébú náà ló pẹ́ni tí wọ́n ká tó kọ́ àwọn ọmọdé kéékèèké. جزاكم الله خيرا واحسن الله اليكم نعم ايوه عليكم السلام عليكم السلام ورحمه الله وبركاته Naam, ẹ bá parí ìròyìn ẹjọ́. Naam, ìbéèrè yín. Ìbéèrè mi lọ báyìí pé ìwé ń ṣiṣẹ́ lọ́dọ̀ ìmọ̀ kan. Ẹ àwọn ìgbìyànjú láti parí dòyìn ànígbọ́yìn náà Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Mo ní ìbéèrè. Oya oya, orúkọ yín àti ìta ti ń pè. Bákàrí ló ń gbìyànjú láti ìbẹ̀rẹ̀ ìtọ́jú. Nà ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ìlànà wo lálejò àti sóòjì nínú ìsìlámù tó máa gbé láti tó máa jọ ìsìn tí ó bá ti ṣeré ìsìlámù yàrá ìyẹn jẹ́ ìbéèrè àkọ́kọ́ ìbéèrè wọ́n sọ ọmọ kan ní kéńdà ìjọba kan sọ ìyẹn bẹ́ẹ̀ kí ìyẹn ké kéńdà kéńdà kéńdà kéńdà kéńdà. ẹ fẹ́ lè. Ah, ó ti yé ó ti yé ó ti yé. ó ti yé ó ti yé alhamdulilayi ọ̀nà tí òfin ọ̀sìn islam mú wá pé kí wọ́n máa fi sọ èyí tí ó jẹ́ ti islam kì í ṣe tí ó jọ ti islam òun náà ní kí bàbá ọmọ tàbí ẹni tí bàbá ọmọ fà kalẹ̀ lásojú àbí bàbá kú lẹ́yìn bàbá kú kó sọ pé òun fi ọmọ òun yìí àbí ọmọ tó ń ṣaṣojú bàbá rẹ̀ òun fi fún lágbájá yìí níyàwó kónítàn náà ti sọ pé òun gbà á níyàwó òun gbà á níyàwó kó sì sojú ẹlẹ́rìí méjì tí kì í ṣe mọ̀lẹ́bí ẹnìkan nínú ọkùnrin àtobìnrin wọn gbọ́dọ̀ jẹ́ ara ta tí wọ́n bá ti ṣe báwọn ìdí ti so lábẹ́ òfin ṣẹ̀ríyà ọkùnrin ọ̀sán sọ̀dá pé bàbá ọmọ àbẹ́ni tọ́jà sójú bàbá ọmọ àbí bàbá tó kú fọmọ lẹ́yìn tí bàbá rẹ̀ kú wọ́n sọ pé nǹkan yìí fi fún ọkùnrin yìí níyàwó ọkùnrin náà ti sọ̀rọ̀ wọ́n sọ pé ń gbà á níyàwó ẹlẹ́rìí méjì ó ti jẹ́rìí sí tí kìí ṣe mọ̀lẹ́bí ìkíní kejì wọn wọ́n bá ti ṣe so ọkùnrin ọ̀sán sọ̀dáàkì ẹni tẹ́ni wọ́n sọ ní kínzà kò sí nǹkan tí ń jẹ́ kí ni rẹ̀ àmọ́ ìyẹn ní pẹpẹ ọ̀rọ̀ lẹ́yìn náà ìṣẹ̀lẹ̀ sọmọ ní pẹpẹ ọ̀rọ̀ tòtò wá pé kánz ni wọ́n sọmọ pẹpẹ ọ̀rọ̀ nù wọn ò wá ní fún ní fátà lórí pé wọn kì í ṣàdédé fún orúkọ ní fátà àbí kẹsìrọ àti kọjá pé nǹkan kan ló fà gbogbo orúkọ lédè lárúbáwá bọ́mà rọ́fà ni màá gbà inú kọ́ gba bọ́mà tó jẹ́ alẹ́ mẹ́tẹ̀ẹ́ ọ̀fìlẹ́yẹ tó ń lọ rọ́fà àbí kó sì jẹ́ pé yóò gba àmì míì nínú àwọn àlàmátùn far'iyya sọ́ra pókọ ọmọ kínzà ní agbọn ìlú yín tẹ́ ti pè yẹn ní Republic of Benin irú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ wọ́pọ̀ nítorí pé lẹ́yìn bá ti kí ó díẹ̀ wọ́n fẹ́ kórúkọ tàwọn ọmọ yàtọ̀ àwọn ọmọ àwọn ọkọ̀ yàtọ̀ láàrin orúkọ tó ń pa àwọn ọmọ náà fún máa ń pa àwọn ọmọ láwọn orúkọ kan ò nítumà tó bá gbọ́ gan tó máa wí nígbà mọ́ pé ah ẹ má wí lẹ́ẹ̀kejì mọ́ torí pé àwọn ọkọ̀ yẹn ọkọ̀ bá dáradá wọn kọ́kọ́ pé ẹlẹ́ẹ̀kejì tẹ bá tún gbé sórí òṣùwọ̀n pé bó ṣe ẹ̀kọ́ àpè ní ẹ tún kó kọ tí ò ní ìtumà ni eléyìí ń jẹ́ jọ. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ yẹn àti bẹ́ẹ̀ yẹn. naam àbúrò àti ìlú Zero eight zero two four four eight one four four one plus two three four seven zero three four seven four four three nine three. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìtẹ́sí ń pè, ẹ bá ṣe pápá pẹ̀jọ. Àtàjáde láti àbdó naam àti bọ́lá tí ń o. zero zero two four four eight one four four one plus two three four seven zero naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìtẹ́sí ń pẹ̀ o. Muhammad Jamiu láti ìgbìmọ̀ sọ. Ìbéèrè yín o. Mo ní ìpínlẹ̀ Sàlàlà agbọ́yàn, ẹ bá wa tún díẹ̀ ní tẹ́wàá jọ. Náà. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀jọ̀, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mo ti ṣe ó ṣe ní àfarama tí ìfàmù òjòkó kàwú túbà ní Mákíláàsì lórí orí ìjókòó. Rárá o, kò ní jókòó kọ, kò ní jókòó sí ọkútùbà, yóò dìde sí ọkútùbà. Tí ọ̀rá ti lè máa dìde sí pẹ́lú mi ọ̀sẹ̀ tó bá kú sóun náà ni wọ́n máa bá wa ṣe láti yàn parí. ẹ ṣe wà lórí ètò orúkọ yẹn àti ìdájọ́ ń bẹ̀. ìkúrú láì láti ṣe é. nà ìbéèrè yín. ṣé mo ní pé apá kan wà ní ọ̀dọ̀ wa ó ń ṣe rúkìá fún àwọn èèyàn. àti rúkìá àwọn èèyàn. àlejò ẹni tí ó láì ní kí a kún kí wá bíá kí a kún ẹni. àgbọ̀yìn àgbọ̀yìn kí ló lè jẹun lọ́sẹ̀. gbogbo ẹni yẹn mọ́lẹ̀ ní ìdí kan kí wọ́n lọ wú ìkànnì kúrò ní ìdí rẹ̀ ìgbà mi kí a máa ṣe kúkí àyẹ̀jẹ̀jẹ̀ mú kí n sọ ní àlùjẹ̀ ló sọ̀rọ̀ ẹlòmíì ló ń sọ ọdún olùsàkúnní ìkọ́bá ìlú sí lámọ́ yín ìkọ́bá ìlú sí lámọ́ yín. Talẹ́lómì yẹn, talẹ́lómì yẹn. Wọ́n ní talẹ́lómì ti sọ pé ẹ fẹ́ lọ wù kọ́ báyìí, talẹ́lómì yẹn. Ẹlòmí tó kí ní ọmọ ọ̀dọ́ wọn ló ń gbé ẹlòmí yẹn ló máa sọ pé nígbà pé ẹni báyìí òun ti ń gbé níbi báyìí. Alhamdulilayi, ọ̀pọ̀ kan ni pé tó máa ń ṣe rúkúyà fún yẹn. Ṣé wọ́n bá bá rúkúyà débi kan? ó rọrùn kó jẹ́ pé nǹkan tó ń ké lálùkùránì ó dùn àlùjánu tó ń bẹ lára ẹni tí àlùjánu wọ ara rẹ̀ àlùjánu tàtàrà rẹ̀ fọ́n tó bá sì fọ́n ó láwọn béèrè sẹ́ni tí ń ṣerú pé ó bí léèrè kí lorúkọ rẹ̀ tí mùsùlùmí ni wọ kí gbé ọwọ́ ara rẹ̀ yóò ṣàlàyé ara rẹ̀ tó tí ẹni tí ń ṣerú pé a débi pé ó ti mọ gbogbo eléyìí ọ̀sọ̀ pé dandan kókó lára rẹ̀ wọ́n sọ pé wọ́n ràn sí ni wọn ò sì ní kó lára àlọ́ gbọ́dọ̀ kó lára rẹ̀ tó bá pera mùsùlùmí mùsùlùmí ò gbọ́dọ̀ mùsùlùmí lára tó bá jẹ́ pé kèfèrí ni ọ́tẹ́lẹ̀ náà kí lọ́ọ́ wá dára rẹ̀ títí tí wọ́n fi rí yọ kó lára rẹ̀ tẹ́lẹ̀dánú bá sọ pé ẹnìkan lọ́rùn sí àgbọ̀dọ̀ gbàgbọ́ nítorí pé ìwádìí ti fi hàn wá fáwọn àlùjànnú máa ń parọ́ wọ́n fẹ́ dá wàhálà alẹ́ láàrin ìwà àtẹnitẹ́ ìjọ sùn ó sì ṣe ṣe kálùjọ náà sọ pé nǹkan kan bẹ níbi bàbá ẹ tó ṣe kó wọn rì malẹ tẹ bá ti lọ wú kíní yẹn tẹ bá bàjẹ́ ẹni tí nǹkan ṣe àjọ pé yọ gbádùn eléyìí wọn àníwòn ìdáhùn ẹ lọ wo bẹ tẹ bá rí nǹkan bẹ àjọpọ alihamudulilayi tẹ bá rí ní àjọpọ alìjàmí parọ́ fún yín tó bá sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ tẹ̀síwájú pẹ̀lú rúkìá títí torí pé tí rúkìá bá ní agbára débi tí ó yẹ àlùjọ náà padà jáde náà ẹni tí wọ́n sọ pé kìí ni wọ́n ń sorúkúyà fún hmm. èèyàn mí ọ̀tọ̀ ni yóò jókòó lọ́dọ̀ ẹni tí ń sorúkúyà yẹn láti máa sọ wípé wọ́n ń ṣe ẹni báyìí ní ṣe nǹkan báyìí lẹ́sẹ̀ nǹkan báyìí ni wọ́n rí ìmọ̀lẹ́ nípa àbùkátà láti gbọ́rọ̀ rẹ̀ nítorí pé lábẹ́ òfin ṣẹ̀rí àkọsẹ́ni tó máa ń tọ́pa máa fi ọ̀wà tó bá sì sílẹ̀kùn ro ilé yóò sọ pé ìwọ náà ń ṣe orúkúyà babaláwo ni ọ hmm. torí pé ìwọ náà ti ṣe ìyàwó ni àbá sì ń tẹyàn rìn ká lọ bá ṣé wọn náà sọ pé ó máa ń tọ́pa mọ́ ni gbogbo yín ti jọ di nǹkan kan náà nítorí pé lábẹ́ òfin àwa olúwa nìkan ló máa ń tọpa àmọ́ kó lè ra àlẹ́ mọ́ ṣe sẹ́nu àwa àti ọ̀dọ̀ lọ́wọ́ ìbá tí ń lọ́wọ́ gbogbo ẹ̀dá tí ń bẹ sọ́mà méjèèjì ilẹ̀ méjèèjì ẹnìkan sí tó nímọ̀ nípa ń tọpa mọ́nú wa àyàfi Allah lábẹ́ bá nǹkan bẹ̀rù Allah ọmọ nínú àwọn èèyàn tó sọ pé àwọn ti orúkọ yàtọ̀ yẹ pé ọ̀ràn tí wọ́n ń dáǹdì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn jálàbí kàtàkàtà gan wọn ò ṣerú ẹ̀ ẹja bẹ̀rù Allah ẹja rántí pé ìṣirò ń bẹ̀rù واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أنا تيجوك تاتا إن قد صدى الله وبنت بالله يسلولو كجوفهم ẹnì kò ní sábò ṣiṣẹ́ yín nítorí ọba ṣe kò lè jẹ́ dúdú kọ́ ọba ń funfun kò sì lè jẹ́ funfun kọ́ ọba ń dúdú ẹ̀já bẹ̀rù Allah.